أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته لا أقف ونوضة أقرأ كيد وساجد وتوانب محمد صلى الله عليه وسلم كنا ما باء وما صعب على قسم باء وانتهى إلى ذات ليلة abẹ́rẹ́ wọn bá lè tọ́lá asúbọ̀wọ̀ tààrọ̀ tẹni ta tún kí kó gbá níjọsìn fún wa ọlọ́pọ̀ rẹ̀ kọ́lọ̀ kò tí ká ti pẹ́ lórílẹ̀ bẹ́rẹ̀ àmì ti arhamar rahimin ẹgbẹ́ a ti mọ̀ pé ní ọjọ́ júmọ́ àwọn nǹkan tó papọ̀ náà ó pọ̀ síbẹ̀ tó sì pé àgbọ̀dọ̀ inú Ramadan la wà tádùn àwọn ń gbà ọjọ́ ọdún wa tún lò ní tádùn àwọn ń gbà lọ́pọ̀lọpọ̀ pàápàá bàbá ti kí áfírì tán tí mọ́bí ibi tó agbọ̀dọ̀ tún tádùn àwọn tó pọ̀ sí torí náà àkókò kan tá ànábì tó tọ́ka sí lọ́wọ́ torí ìdí eléyìí ìfẹ́ tí ò ní ti ń fẹ́ lọ́dọ̀ ọlọ́run fún kálukú wa náà ká pọ̀ ní ibẹ̀ lọ́hùn fún nǹkan tá à ń fẹ́ fórí ara wa ká máa bẹ̀ẹ́ nígbà tá a kúkú ní àní jẹ́bọ àní lọ́bọ òòṣà kankan ọlọ́run náà láàmú ọbẹ̀ àwọn àkókò tádùn àmọ́ wa ń gbà sí jù òun náà lélẹ́yìí kábẹ̀ lọ́hùn ohun tá à ń fẹ́ kábẹ̀ lọ́hùn lórí ń tá à fẹ́ ọlọ́run kó gbàdúrà gbogbo wa o gbéra mọ́ sí arhamar rahim àwọn àdéhùn tí a ń kà fúnra wa nínú tíra alẹ́míhátú anisúyà. من الأحاديث النبوية أما الحديث الرابع والثلاثون يعني حديث لا يعني للغم عن عروة بن الزبير أفهو عروة بن الزبير أنا يعني مباديس وأقولهم كبار نسمه وأن أن امرأة سرقت في غزوة الفتح وأن أرابني كان تجا مسلمي ọjàlè ní ogun kan eléyìí tí wọ́n lọ tá a máa pè ní gazuwatul fatih fa'utiya biha rasulullah sallallahu alayhi wa sallam bá mú obìnrin wọn náà wá sọ́dọ̀ ànábì yìí pé obìnrin yìí jalè ọwọ́ wá sì tẹ̀ kó jí nǹkan gbé wọ́n sì ṣèwádìí pé tó gbé ó ní fálù fa. thumma amara biha àná ìbá pàṣẹ òfin ẹ̀sìn lórí irú obìnrin bẹ́ẹ̀ kí ló òfin ẹ̀sìn lẹ́ni tó bá jalè òun náà nìkan gé ọwọ́ rẹ̀ fàkútà àti yádù à wọ́n bá gé lọ́wọ́ lẹ́yìn ìgbà tí wọ́n gé obìnrin yìí lọ́wọ́ tán ọgbádùn ọlálàáfíà ìyàwó àṣà ni láwọn ìgbà táwọn padà tún rí obìnrin náà kọ́ ọ̀la àìsà ìyàwó àìsà nígbà táwọn padà tán rí obìnrin náà fa asùnà ti ta fa ó sì túbá síwájú ọlọ́wọ̀n ọba ó tọrọ àforíjì pé òun ò bẹ́ẹ̀ mọ́ kódà lẹ́yìn ìgbà náà wàtàzá wàjẹ́ padà tún ti bá dà dálíkà arábìnrin yìí a máa wá padà wá sí sallallahu wa sallam tó fa arfa'u àjẹtàhá ìlà rasulillahi sallallahu alayhi wa sallam tó bá ní bùkátà nkankan wọ́n bá gbé lọ sọ́dọ̀ ànábì sallallahu alayhi wa sallam torí pé ìṣẹ̀lẹ̀jọ́ náà ó lè máa fẹ́ mójútì láti lọ́dọ̀ ànábì tọ́jú á bá òun yàwó àìsà òun bá gbé bùkátà mi sọ́dọ̀ ànábì yálà ó fẹ́ béèrè béèrè ni yálà ó nídìí nǹkan kan tó fẹ́ gbà ni òun sì lọ ní ló jẹ́ ká mọ̀ yìí pé òfin ẹ̀sìn òun náà ní pé ní tó bá jalè kan gé lọ́wọ́ ṣùgbọ́n ó gé yẹn lọ́wọ́ kése pé yẹn kan náà ni ọkàn dá sí o ìwé nìkan jalè ẹ̀ gbé ọ̀dà ẹ̀dínlá lẹ́ẹ̀kì kan rárá o pé yẹn bá gé òun ó gé ọ̀dì náà o òfin ẹ̀sìn máa ń ní àwọn panel tó wà nídìí ẹ̀ níwáyé pé ìgbìyàn ti ń lo ìjọba ṣẹ̀dá ìsìláàmù ni èyí ó gbé lọ sí kóòtù ni èyí ó gbé lọ fún àwọn agbófinró àwọn ni wọ́n ṣètò yẹn ṣùgbọ́n lọ́dọ̀ tiwa tí wọ́n máa tí wọ́n lo òfin ẹ̀sìn kò síbi tá a gbé lọ o èèyàn gbọ́dọ̀ géèyàn lọ́wọ́ o until tí gọ́ọ̀mẹ̀ntì bá fọwọ́ sí i àǹdẹ́ bákan náà tá a bá ní àwọn Islamic committee tó ṣe wípé wọ́n jòkó lórí eléyìí pé kán mẹ́jọ ọ̀rọ̀ lọ́bẹ̀ tí gọ́ọ̀mẹ̀ntì bá ti lè fún wọn ní agbára lórí ẹ̀ wọ́n lè gbé lọ́wọ́ àmọ́ tó tètè pẹ́yìn lẹ́kàn mọ́ olè kan ládùúgbò ọjà lè yọ sẹ́kẹ́ nígbà ẹ̀ka gé lọ́wọ́ kò sí bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ tọ́wọ́ òfin bá báyàn èèyàn jẹ́yà eléyìí jẹ́ á rí i pé nígbà yẹn ìgbà tí wọ́n mú náà àwọn náà sáré débi lọ́wọ́ wọ́n mú wá sọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam nígbà tí mú wá ànábì lọ́wọ́ sì wá ọ́dà ìkútọ̀ alùpùpù ẹ̀sìn lórí ẹ̀ náà ni ẹ̀ lọ́ọ́ gé lọ́wọ́ ẹlẹ́ẹ̀kejì ni wípé inú sọ̀rọ̀ aslam kí kàn ṣe pé wọ́n kàn ní ẹ̀ka pé nǹkan kan ẹ̀ ó gbé búrẹ́dì two hundred ebi ń pa àbẹ̀ ó gbé búrẹ́dì kò sí búrẹ́dì two hundred mọ́ ó gbé búrẹ́dì six hundred nǹkan tó ní fálù náà ni o búrẹ́dì náà gẹ̀dẹ̀ kókò ní fálù ṣùgbọ́n ká tó gé náà wọ́n kí ni ṣe wọ́n rí pé bó ti gbé báyìí náà ní ìyá jẹ ebi ní pa ẹ má gé lọ́wọ́ o lóòótọ́ kọ̀ ẹ̀kọ́ jalè wọ́n bá wíṣí tó ṣe yẹn tó ti yé àwọn èèyàn gbé nǹkan pamá sínú ilé ẹnìyẹn wọlé ọlọ́ọ̀mù nǹkan yẹn dẹ̀ ní fálù ògè lọ́wọ́ àmọ́ wọn náà ọkà ju ọ̀nlọ́lójú ọ̀nà ọwá ní ọgbàgbé nǹkan sílé ọwá kó owó sórí báàgì tó gbé kalẹ̀ sójú ọ̀nà ọwá wọlé lọ lápẹjọ nìkan yóò kó owó kalẹ̀ síwájú ẹ̀ náà wọ́n sá síbẹ̀ lọ́wọ́ mẹ́wọ́ kọ́ wá wọlé lọ kọ́ wá dé kó wá gbá wọ́n ti jí mi lówó gbé o wọ́n ti gbé níkà o tẹ̀lá sí láwọn ní irú àwọn ẹnu ẹni tó mú owó yẹn lóòótọ́ òun náà gbèsè òun ló ní àmọ́ òun ní sì fún ìdájọ́ kọjá lé torí pé wọ́n náà tí wọ́n mú nǹkan rẹ̀ èèyàn máa tọ́jú nǹkan kó tó di pé wọ́n sọ pé wọ́n jí gbé ni níparí a rí wípé òfin ẹ̀sìn tá à nẹ́bí lò pẹ̀lú bọ́lá òdìní ká lo òfin ẹ̀sìn lórí ẹ̀ eléyìí kì í ṣe pé látọ̀dọ̀ ànẹ́bí fúnra ara rẹ̀ ni ọlọ́run gan ló sọ ọlọ́run ní fasáríkù fasárikọ́tù fákàtọ́wò àìdíyà ọmọ ọlọ́run bàdé kan tẹ́ bá mú olè lọ́kùnrin àbẹ́ mú olè lóbìnrin tí wọ́n pààyàn torí pọ́tọ̀ ní sẹ̀dáàbù wọn pààyàn o báyìí pààyàn tí wọ́n digun ya tí wọ́n lọ dáyàn lọ́nà tí wọ́n pààyàn ni lásàmù ni ẹ pa wọn náà kọ́dà tí wọ́n bá pa wọn gan lásàmù ni ẹ pa wọn ní ẹ kàn wọn lá lórí ẹ gé wọn ìpakúpa ni ẹ pa wọn ẹ gé wọn lọ́wọ́ ọ̀tún ẹ gé wọn ní ẹsẹ̀ òsì ẹ wá dé wọn abẹ́rẹ́ gan torí pààyàn náà pààyàn kò sí tó fi sẹ́ lásàmù tó gba àwọn nǹkan wọ̀nyí kalẹ̀ láti lè dènà ìwà ìbàjẹ́ láwùjọ náà ni ṣùgbọ́n gbà táwọn ìwà ti gbọ́ òfin ẹ̀sìn yé wọ́n mọ̀ rògbà ah, eléyìí le eléyìí le nígbà wọn bá rí tẹ́nìkan pààyàn tí wọ́n pa òun náà ẹni tóun náà tó ń lérò pé wọ́n máa pààyàn níjọ́ míì òun náà lè lè pààyàn ah, bá àtọ́wọ́ bá bá òun náà mọ̀ kù ìpànìyàn yóò torí fún lọ́wọ́ ojú tì ah, kódà èyí tí ó fi jalè yóò lọ bá àyẹ̀lọ tọrọ ẹ dáfẹ́ fún mi ní nǹkan báyìí ẹ ló bá ní ọkùnrin tó sì ní fún tọ̀ tó sì máa bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ òfin sẹ̀rá flam níbi ká lò ó ìgbádùn ni fún wa kódà ìdùnnú ni fún wa kódà àwọn àti èsè mùsùlùmí gan àwọn gan gbádùn ṣùgbọ́n gbà tó ṣe wípé àwọn èèyàn fẹ́ kó ṣe wípé wọ́n sọ wípé ìsìláàmù ló sọ pé ká ṣe nǹkan ká sì ṣe nígbà tí wọn fẹ́ràn ìsìláàmù eléwọ̀n ò ní máa ṣẹlẹ̀ abẹ́rẹ́ wọn balẹ̀ kẹ́ńtà báwo ní fẹ́ wọ́n jẹ́ o Jaiz Bank bí Jaiz Bank pé àwọn inú Islam náà tó ń pa àwọn kẹsàn-án kan tó kù díẹ̀ mẹ́sì gbọ́n òun sì tún fúyẹ́ ká lọ wo bí àwọn àwọn lọ́fẹ̀ẹ́ ní ṣe dọ́pọ̀ jù mbẹ̀ níṣẹ́ lẹ́nu kódà àwọn àti èsè mùsùlùmí lọ́fẹ̀ẹ́ pọ̀ jù mbẹ̀ tẹ́ bá lọ sí Jaiz Bank ẹ máa rí àwọn tẹ́ pa àwọn ẹ máa rí pé eléyìí kódà ẹ máa ń gbókọ̀ rẹ̀ ẹ máa pẹ́ kẹsẹ̀ mùsùlùmí wọ́n pọ̀ mbẹ̀ bámú lẹ́nu وعلى آله وصحابه وسلم السلام عليكم ورحمة الله وبركاته